ìwé kìíní láti ọ̀dọ̀ pétérù pétérù kìíní orí kìíní. èmi pétérù àpọ́stélì jésù kristi ni mò ń kọ ìwé yìí sí ẹ̀yin tí ẹ fọ́n káàkiri àwọn ìlú àjèjì bíi pontiu galatia cappadocia asia àti bithynia ẹ̀yin ni a yàn gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ̀ ọlọ́run bàbá fún ìwà mímọ́ nípa ẹ̀mí mímọ́ kí ẹ lè máa gbọ́ ti jésù kristi kí ẹ̀jẹ̀ rẹ̀ sì lè wẹ̀ yín mọ́ kí oore ọ̀fẹ́ àti àlàáfíà kí ó pọ̀ fún yín a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá Jésù Kristi Olúwa wa tí ó fi ọ̀pọ̀ àánú rẹ̀ tún wa bí sí ìrètí tí ó wà láàyè nípa jíǹde Jésù Kristi kúrò nínú òkú ó fún wa ní ogún àìnípẹ̀kun ogún tí kò lè dìbàjẹ́ tí kò lè ṣá tí a ti fi pamọ́ fún yín ní ọ̀run èyí ni a ti dáàbò bò nípa agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a ti ṣe ètò láti fi hàn ní ọjọ́ ìkẹyìn ẹ máa yọ̀ nítorí èyí bí ó tilẹ̀ jẹ́ pé fún àkókò díẹ̀ ẹ ní láti ní ìdààmú nípa oríṣiríṣi ìdánwò wúrà ní láti kọjá nínú iná bẹ́ẹ̀ sì ni ó pẹ́ ni ó yá ni yóò ṣègbé bẹ́ẹ̀ gan ni a ní láti dán ìgbàgbọ́ yín tí ó ní iye lórí ju wúrà lọ wò irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ yóò gba ìyìn ògo àti ọlá nígbà tí Jésù Kristi bá dé bí ó tilẹ̀ jẹ́ pé ẹ kò rí i síbẹ̀ ẹ fẹ́ràn rẹ̀ ẹ kò rí i sójú nísinsìnyí síbẹ̀ ẹ gbà á gbọ́ ẹ sì ń yọ ayọ̀ tí ẹnu kò lè sọ ayọ̀ tí ó lógo nítorí pé ẹ jèrè ìgbàgbọ́ yín nípa ìgbàlá ọkàn yín àwọn wòlíì tí wọ́n ṣe ìkéde oore ọ̀fẹ́ tó ń fẹ̀sọ̀ wádìí nípa ìgbàlà yìí wọ́n ń wádìí nípa ẹni náà àti àkókò náà tí ẹ̀mí Kristi tí ó wà nínú wọn ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó sọ àsọtẹ́lẹ̀ nípa ìyà tí Kristi ní láti jẹ àti bí ó ti ṣe bọ́ sínú ògo lẹ́yìn ìjìyà rẹ̀ Ọlọ́run fi hàn àwọn wòlíì wọ̀nyí pé ohun tí wọ́n ń sọ kì í ṣe fún àkókò tiwọn bí kò ṣe fún àkókò tiyín nísinsìnyí a ti wàásù nǹkan wọ̀nyí fún yín nípa ìyìn rere tí ó ti ọwọ́ ẹ̀mí mímọ́ wá tí a rán láti ọ̀run wá fún yín àwọn áńgẹ́lì garùn títí láti rí nǹkan wọ̀nyí nítorí náà ẹ ṣe ọkàn yín gírí ẹ máa ṣe pẹ̀lẹ́ ẹ máa retí oore ọ̀fẹ́ tí yóò jẹ́ tiyín nígbà tí Jésù Kristi bá tún dé gẹ́gẹ́ bí ọmọ tí ń gbọ́ràn ẹ má gbé irú ìgbé ayé yín ti àtijọ́ nígbà tí ẹ ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ara yín tí ẹ kò mọ̀ pé àìdára ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà jẹ́ mímọ́ nínú gbogbo ìwà yín nítorí ó wà ní àkọsílẹ̀ pé Ọlọ́run ní. ẹ jẹ́ mímọ́ nítorí èmi náà jẹ́ mímọ́. níwọ̀n ìgbà tí ẹ̀ ń pe Ọlọ́run ní bàbá tí kìí ṣe ojúsàájú tó jẹ́ pé bí iṣẹ́ olúkúlùkù bá ti rí ni ó fi ń ṣe ìdájọ́ ẹ máa fi ìbẹ̀rù gbé ìgbé ayé yín ní ìwọ̀nba àkókò tí ẹ ní nítorí ẹ mà pé kì í ṣe ohun tí ó lè bàjẹ́ bíi fàdákà àti wúrà ni a fi rà yín padà kúrò nínú ìgbé ayé asán tí ẹ jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín ohun tí a fi rà yín ni ẹ̀jẹ̀ Kristi ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò ní àléébù tí kò sì ní àbàwọ́n kí a tó dá ayé ni a ti yan Kristi fún iṣẹ́ yìí ṣùgbọ́n ní àkókò ìkẹyìn yìí ni ó tó fi ara hàn nítorí tìyín ẹ̀yin tí ẹ ti pasẹ̀ rẹ̀ gba Ọlọ́run tí ó jí dìde kúrò nínú òkú gbọ́ tí ó ṣe é lógo kí ìgbàgbọ́ àti ìrètí yín lè wà nínú Ọlọ́run níwọ̀n ìgbà tí ẹ ti wẹ ọkàn yín mọ́ nípa ìgbọràn sí òtítọ́ tí ẹ sì ní ìfẹ́ àìlẹ́tàn sí àwọn onígbàgbọ́ ara yín ẹ fi tinútinú fẹ́ràn ọmọnìkejì yín a ti tún yín bí kì í ṣe èso tí ó lè bàjẹ́ ni a fi tún yín bí bí kò ṣe èso tí kò lè bàjẹ́ tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà láàyè tí ó sì wà títí nítorí gbogbo ẹlẹ́ran ara dàbí koríko gbogbo ògo rẹ̀ dàbí òdòdó koríko a máa gbẹ òdòdó a máa rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa yóò wà títí láé ó ní ọ̀rọ̀ tí à ń wàásù rẹ̀ fún yín